fẹ́mi nílé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan wọ́n ní àgbà wàá búra bíwèé ò bá ṣe é rí hmm, òwe ńlá ni o tí mo sì fẹ́ kí a jọ gbé yẹ̀wò lónìí gèlè mẹ́ta ni obìnrin máa ń wè a ní gèlè kan láàárọ̀ a ní gèlè kan lọ́sàn a sì ní gèlè kan ní àṣálẹ́ ẹ jẹ́ kí n tu hàn yín nígbà tí àwọn ọ̀dọ́mọdé tàbí ọ̀dọ́ ọmọge tí wọ́n bá ń wé gèlè títí wọn wọ́n máa ń wé sí ọwọ́ iwájú ni nítorí pé tiwọn ni ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ tó jẹ́ wípé ó jẹ́ adélébọ̀ tó ti wà nílé ọkọ tó jẹ́ wípé sáà wọn ni wọ́n ń lò lọ́wọ́ wọ́n máa ń wé gèlè títí wọn sí ẹ̀gbẹ́ ni ó lè jẹ́ ẹ̀gbẹ́ òsì ó sì lè jẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún nítorí pé àwọn ló ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n àwọn arúgbó ńkọ́ níbo ni wọ́n ń wé gèlè títí wọn sí arúgbó máa wé títí ẹ̀ akọ ojú ẹ̀ sẹ́yìn ni wọ́n á wé gbogbo àsún sẹ́yìn pátápátá ni nítorí pé sáà tí wọn ó ti kọjá lọ sáà wo wá nìwọ́ wà lọ́wọ́lọ́wọ́ ṣọ́dọ̀mọdé ni ẹ́ ni ṣadélébọ̀ ni ẹ́ ni ṣọ́mọge ni ẹ́ ni àbí arúgbó ni ẹ́ ibikíbi tó bá wù ọ́ kó wégele tiẹ̀ sí gbàgede ọ̀rọ̀ náà la wá dé báyìí gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan a sọ wípé àyájọ́ àwọn obìnrin òun ni a ṣe kọjá a sì gbọ́ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀dọ́bìnrin wọ̀nyí àwọn ọ̀dọ́bìnrin tí à ń sọ wọ̀nyí ìkan jẹ́ bí ọmọ ọdún mọ́kànlá ìkan jẹ́ bí ọmọ ọdún mẹ́wàá ìkan bí ọmọ ọdún mẹ́tàlá nígbà tá a bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ wọ̀nyí a rí wípé nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn nígbà tí ẹni àkọ́kọ́ máa kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa ìbéèrè tó béèrè nìyí nígbà tí gbogbo ọ̀rọ̀ ti lọ lọ́lọ́kan òjọ̀kan ó lóun fẹ́ béèrè ìbéèrè kan ó lóun sì fẹ́ kí ìyá òun gbọ́ ìbéèrè tóun fẹ́ béèrè yìí ǹjẹ́ ṣe á wò ó ní òun ní ọ̀rẹ́bìnrin kan tó jẹ́ wípé àwọn jìjọ máa ń ṣeré ìfẹ́ ó ní táwọn bá ti jọ ń ṣeré ìfẹ́ yìí kò síbi táwọn ò kí ń fọwọ́ tẹ̀ ní àgọ́ ara àwọn ó ní ẹjọ́ ìbéèrè tóun ní ni wípé ṣé kò lè doyún torí wípé wọ́n ní obìnrin àtọkùnrin tí wọ́n bá súnmọ́ra wọn ló lè doyún ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin àtobìnrin ńkọ́ ṣèbí kò lè doyún ní ọmọ ọdún mẹ́wàá ẹ̀rí pé nǹkan ń bẹ nǹkan ń bẹ òwò ẹ̀yin òbí ẹ rí i dájú wípé ẹ ń bá àwọn ọmọ yín sọ èyí tó ń jẹ́ òkodoro òótọ́ ọ̀rọ̀ nínú ilé ẹ má jẹ́ òǹrorò òbí rárá ẹnì kejì tún béèrè ìbéèrè ó ní ìbéèrè tóun kàn fẹ́ béèrè ni wípé òun ń bá ọ̀kan lára àwọn ẹbí òun kan gbé ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tóun bá ń bá wọn gbé tóun bá ń wẹ̀ tóun bá wá ró aṣọ mọ́ àyà ọkọ ẹni tóun bá gbé yìí ó máa ń gbìyànjú láti fọwọ́ tẹ òun lára nígbà tí ilẹ̀ bá ṣú nígbà míì á bá òun ní àjọṣepọ̀ ọmọ ọdún mọ́kànlá nìyẹn o ó ní tó bá bá òun lájọṣepọ̀ tán nígbà míì a máa bèè lọ́hùn pé tóun bá ti rí nǹkan oṣù òun ni kóun tó sọ fún òun o ṣé irú nǹkan táwọn ń ṣe yẹn ṣé kò lè doyún ọmọ ọdún mọ́kànlá nìyẹn nǹkan ń bẹ àbí nǹkan ò bẹ nǹkan ń bẹ nígbà tí ọmọ ọdún méjìlá náà ń kọ́ tí ẹ náà tún ṣíṣọ lójú eegun mo ń bọ̀ má sọ nǹkan tí ọmọ ọdún méjìlá béèrè máa sọ fún yín ẹ jẹ́ kí n fi àlejò mi hàn yín lórí ètò lénìí àlejò yìí ní àwùjọ yànnàná gbogbo àwọn nǹkan tí mo jọ ń sọ yìí ó ní àwọn ìbéèrè pàtàkì kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn ṣe jẹ́ ààrẹ àwọn ọ̀dọ́mọdé ni wọ́n a fẹ́ ní ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ pẹ̀lú wọn ẹjọ́ àlejò mi ẹ bá mi sọ orúkọ yín fún àwọn aráalé. ẹ kú òwúrọ̀ o èmi ni ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín Janet aya Ifeanyi Chukwu. aya Ifeanyi Chukwu hmm. ẹ ṣe ṣé Yorùbá ni yín ni àbí àwọn olókè lọ́hùn. Yorùbá ni mí ṣùgbọ́n ẹ kàn fẹ́ wọn ni ẹ ṣe gan ìyẹn fi hàn wípé gbogbo àwọn ìbéèrè tá a bá béèrè lọ́wọ́ yín ẹ lè bá wa dáhùn ní èdè Yorùbá kì í ṣe ti èdè tòkè lọ́hùn. ó dára ìbéèrè tí mo ní kò ń ṣe ìbéèrè tó pọ̀ jù ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìbéèrè tí a fẹ́ yànnà náà lórí ètò lénìí kí lè ròyìn pé ó yẹ kó jẹ́ ojúṣe ìyá sí ọmọ nínú ilé ìyá sí ọmọ láwùjọ ìyá sí ọmọ nínú ilé ẹ̀kọ́ mo kó mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ ni. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ìyá sí ọmọ nínú ilé ojúṣe ìyá sí ọmọ nínú ilé ni tí àwọn ọmọ bá dé láti ilé ìwé ìyá ní láti béèrè homework tí ó fún wọn ìyá láti bá wọn jókòó láti bá wọn wo àwọn iṣẹ́ àmúrelé iṣẹ́ àmúrelé wọn ìyá sì ní láti bá wọn mójútó kí gbogbo rẹ̀ kó lè dára ìyẹn jẹ́ ọ̀kan ìkejì ìyá ní láti jẹ́ ẹni tí ó máa súnmọ́ àwọn ọmọ tí kò ní jẹ́ òkúròrò fún àwọn ọmọ rẹ̀ nítorí àwọn ọmọ yìí tí a bá jẹ́ òkúròrò fún wọn wọn á máa bẹ̀rù láti ṣí gbogbo èrò ọkàn wọn fún àwa tá a jẹ́ ìyá wọn so gbogbo ojúṣe wa lórí àwọn ọmọ wa nínú ilé ó pọ̀ gidi gan tí màmá yànnàná rẹ̀ ní ìkọ̀ọ̀kan ojúṣe ìyá lórí ọmọ nínú ilé tá a bá rí àwọn ọmọ míì wọ́n á máa dinú wọ́n á máa ṣe gbọ́ndúgbọ́ndú wọn ò ní fẹ́ bá àwọn òbí wọn sọ̀rọ̀ ìfẹ́ bá wọn ìyókù wọn náà sọ̀rọ̀ ojúṣe òbí ni láti pe irú ọmọ bẹ́ẹ̀ wá kí ló ṣẹlẹ̀ kí ló dé irú ọmọ náà gbà tí òbí bá ti lè fi ara rẹ̀ sílẹ̀ fọmọ náà tí ìrẹ́ papọ̀ tó dánmọ́rán wà láàrin ọmọ àti òbí náà ọmọ náà á lè ní ọmọ náà lè farabalẹ̀ láti lè ro gbogbo ohun tó ń dùn tó jẹ́ ẹ̀dùn ọkàn rẹ̀ fún òbí ojúṣe òbí náà ni láti tọ́ ọmọ náà sí ọ̀nà tó dáa tí ọmọ náà fi ní ṣe ẹsẹ̀ gbé ní ilé ayé ojúṣe òbí sí ọmọ nínú ilé a máa rí i pé àwọn ọmọ mi ìta bá ran wọn ṣẹ́ wọn á lọ fẹ́ wọn ò ní padà wá sílé ní àsìkò tó yẹ kó padà wá sílé irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n á ti lọ rojọ́ lọ nígbà tí irú àwọn ọmọ bẹ́ẹ̀ bá dé kò ń ṣe gbogbo ẹ̀ náà la máa fi ẹgba la máa fi máa bá wọn wí irú àwọn ọmọ báyìí á pè wọ́n á bá wọn sọ̀rọ̀ á rán iṣẹ́ láti àárọ̀ wo wákàtí tó fi dé á bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ àwọn ọmọ míì tún wà yàtọ̀ sí pé ká rán wọn ṣẹ́ kí wọ́n pẹ́ dé àwọn ọmọ míì tún wà sẹ́ pé wọ́n tún dinú àti sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn fún ìyá wọn irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá jáde ìgbà tí ìyá ò bá súnmọ́ wọn dáadáa tí ìyá ò bá wọn dọ́ ọ̀wẹ́kẹ́wẹ́kẹ́ tí ìyá ò bá wọn sọ̀rọ̀ tí kò bá wọn tí kò fún wọn ní ìmọ̀ràn irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n á máa bẹ̀rù àti báyà wọn sọ̀rọ̀ torí òkú òrò níyá wọn wọ́n á máa bẹ̀rù àti bá àwọn ọmọ sọ̀rọ̀ irú àwọn bẹ́ẹ̀ wọ́n á lọ síta wọ́n á ní ọ̀rẹ́ ọ̀rẹ́ tó jẹ́ kọ́ ní àwọn yẹn ọ̀rẹ́ yẹn wọ́n máa kọ́ wọn ní ìkọ̀kíkọ̀ àwọn ọ̀rẹ́ yẹn máa kọ́ wọn ní ìkọ̀kíkọ̀ so nítorí náà ojúṣe òbí ó pọ̀ gan lára ọmọ òbí ní láti tọ́ ọmọ rẹ̀ nítorí ìwé mímọ́ ní pé tọ́ ọmọ rẹ̀ kó lè bá fún ọ nísinmi. ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire.